ọba tí ọpẹ́ yẹ ọba tọ́pẹ́ tọ́ sí ọba tó ṣe pé gbogbo inú oṣù keje ìdílé táwọn ò kí òjò máa rọ̀ pàápàá jùlọ fún àwọn àgbẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ká òjò tó nígbà náà tọ́wọ́ jẹ́ pé àwọn àkókò láti máa wò kójú tó ń fẹ́ mi lọ́nà ọ̀bọ̀n balẹ̀ tó láwá mú òjò náà wá ní sísẹ̀ tẹ̀lé àwọn ọmọ olúwa ní wọn. nke rẹ̀ sí ọba ó sì ṣe bí ṣe ṣe níkẹ́ kọ́nọ̀bà fún náà ṣe ní ìyà fún wa ìkẹ́ àti ìrẹ̀kẹ́ ọlọ́ba nílé ọ̀nà Muhammadu sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́dá ọrụ ara ilé rẹ̀ ọ̀sọ̀ abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó a nípa nípa pé báàbù àfihàn Islam báàbù ti ń sọ nípa ẹni wọn bá jáde kúrò nínú Islam tí wọn ń pèrè ní mùsùlùmí báàbù ni adélé ìtẹjọ èyí tá a kà ṣáájú rẹ náà ní báàbù olóògbé ìtìkìná ìmùtábà àti ìtìkìtàbà ìkúlù ìwà báàbù tí ń sọ nípa kéèyàn jẹ́ nìkan tó pé yóò mójútó tíra mi tó yàtọ̀ sí tíra ọlọ́run sí tíra kankan tí ó tó tó tayọ tíra ọlọ́run lọ́dún sí Al-Qur'an Karim a sì mú wá nípa ìṣesí àtàwọn ọmọ tó mú táwọn yóò tà wá lọ́wọ́ kan tó ń ṣe ọlọ́run bá sì bínú sí i ṣùgbọ́n lẹ́yìn a máa tẹ̀síwájú ní báàbù tó tẹ̀lé báàbù máa jẹ́ àfihàn kòrójì àdáwọlé islam báàbù tún sọ fún wa nípa pé ẹni ọba jáde kúrò níbi ìpè islam tóun náà wà tó sọ pé mùsùlùmí lòun kí lọ́rọ̀ lórí ẹ̀ àfa sọ̀rọ̀ fún wa pé inú sọ́ọ́sọ̀rọ̀ hajj pé ká má gbàgbé wọn báwọn bá sọ ń bẹ̀ ìran Quran twenty two five seventy eight pé ó wà sàmá kómìnì mùsùlùmí ọlọ́run lọ́mọ̀ sọ yín ní mùsùlùmí èyí máa sẹ̀yìn ní fábólò síwájú kẹ́yìn ló tó dáyé ọlọ́run bá ti pe ogun ẹni tí bá ń lo ìlànà rẹ̀ ló ti pè é ní mùsùlùmí bó ṣe pé ànábì wa ìgbọ̀nyìn nìyẹn àdéṣọlá ṣọṣọlá bó ṣe pé àwọn ọ̀jọ́ musa nìyẹn àdéṣọlá ṣọṣọlá kódà bó ṣe pé ìjọ ànábì musa nìyẹn àdéṣọlá ṣọṣọlá ìjọba àwọn ọba sọ fún anúṣà tó hajj pé wọ́n sàmà kọ́mọlẹ̀ mùsùlùmí ọlọ́run ọba lọ́sọ yín mùsùlùmí o ní ń kọ́bìlì ọ̀fìn ìhà dáa síwájú àti nígbà tẹ́yìn náà tó ń bẹ̀ yìí o ọlọ́run bá pè é ní mùsùlùmí látọ̀dọ̀ àpá wa hárí pèlè aṣáàrí ọgbà látọ̀dọ̀ àlẹ́bí àwọn tó mọ̀sán àdá àlọ́sẹ́lá ó ní oṣù ọlọ́run ọba sọ báyìí pé àmúrò kó ń bẹ xọ́m ṣe ni èyí ń parí láti nípa nǹkan márùn tẹ̀tẹ̀ mójútó èyí mùsùlùmí àmúlọ́gbọ̀n mọ́rọ̀ ní ibi ìyẹn ọlọ́run ọba pè ẹ sì máa tẹ̀lé àwọn tó bá jẹ́ ṣáájú yìí ẹ máa gbọ́rọ̀ wọn ẹ sì máa tẹ̀lé wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní jihad tó bá yẹ pé ogun ẹ̀sìn tí bá ń bẹ ẹjẹ́ nìkan ti pẹ́ ń jà wọ́n ní hijira bákan náà tó bá yẹ pé bóyá kẹ kú ní àwùjọ kèfèrí kẹ lọ sí àwùjọ mùsùlùmí tẹ́ ti máa rí èsì sí ìjírọ̀lẹ́sìn bákan náà tẹ́ bá fi ìwà tí ọ̀dà lẹ̀ pé àwa padà sí ìwà tó dáa yìí tí wọ́n lè ṣe o. ìyẹn ni pé àwọn ìwà oòrùn àwọn ìwà eré àwọn ìwà aburú ẹgbẹ́ ìjùlẹ̀ ṣe é ẹwà jẹ́ nìkan tó yẹ pé ẹwà ṣe dáadáa yìí tí wọ́n lè ní ẹ̀sìn ẹ̀sìn yìí tí wọ́n kò ní ìlú tó àgbà ṣe lé wọ̀ fún yín. wàlìjẹ́ máa bákan náà máa wà pẹ̀lú àwọn ọjọ́ mùsùlùmí ọjọ́ mùsùlùmí tí wọ́n sọ ń kìí ṣe pé ìjọ mùsùlùmí kan tó fún ara rẹ̀ ló kọ tó dáwà wà àwọn ẹlòmíì rárá gbogbo ẹni ọba ti jẹ́ mùsùlùmí yálà lágboolé rẹ nínú ìlú rẹ ládùúgbò rẹ̀ gbogbo wọn ẹjọ máa ṣe papọ̀ láwọn tó mùsùlùmí eléyìí ni bá ń sọ fún wọn fàyín náà mọ òǹfà wa náà ẹni wọn bẹ sẹ́yìn bẹ̀ sí bẹ̀rẹ̀ kódà ohun tó fi làágùn ọ̀bá ń ṣe mọ́ kò ju ohun tó ṣe pé ọrùn ọwọ́ náà lè ta kété sí i ọ̀pọ̀lọpọ̀ kọ́dà àrígbó kọ́tà lè fi ṣe mẹ̀lẹ̀ ọ̀nàkè irú ẹni bẹ́ẹ̀ ìwọ̀ sùdámù ti gbé kú lọ́wọ́ ara rẹ̀ nígbà ayò ọ̀jẹ̀ a àfi tọ́lá yàtọ̀ padà lókù ìpadà rẹ̀ lẹ́yìn tó yẹ kó tẹ́lẹ̀ ńlá ọ̀mọ̀dá àrídáwò ìjàhìlíyà ẹni yóò tó bá pèpè ìpèpè aláìmọ̀kan fún rẹ̀ olóhùn ẹsẹ̀ mùsùlùmí oníṣẹ̀ṣe lòun tó sì jẹ́ kẹ́wọ́kọ̀ mùsùlùmí wọ́n sọ fàínàwó mọ̀jútì jahannam mọ̀jútà jahannam ìrẹ́ ni bẹ́ẹ̀ ibi ìṣẹ́pẹ́ ẹlẹ́jà náà mọ̀ ló sọ ọlọ́run wà ní gbogbo ohun táwọn náà wá lè máa rò arákùnrin wá dìde wá béèrè oṣù ọlọ́mọ pé yá wọ́n sún lọ́mọ èrè ọba o wà ń sọ láwọ̀ sọ ọmọ tọ́wọ́ ẹgbẹ́ nìyí bá ń kírun tí bá ń àwọn ńkọ́ bàjẹ́ láwùjọ tiwa wọ́n pọ̀ tí kódà àtijọ́ kásùdà ló ìbéèrè lọ́wọ́ wàyí ń sọ́lá wà sọ́ọ̀mà tí bá ń kírun tí ń gbá wẹ̀ ń kọ́ fàdé òbèdá bàdá òbèdá wà ní lọ́ọ̀hìn lẹ́ni sàmákùn ní mùsùlùmí náà alìmọ̀mìnì náà ìbára lọ. ànábì Muhammad sáádà sọ pé wàyí sọ́lá wà sọ́ọ̀mà kódà kọ́ máa gbà wẹ̀ kódà kọ́ máa kírun kọ́ máa gbà wẹ̀. fàdé òbèdá wà lọ́ọ̀hìn ìsìn sọ pé mùsùlùmí làwọn náà mùsùlùmí làwọn náà lẹ́ni sàmákùmù ni mùsùlùmí náà ni mùmìnì náà ìdá àdàmọ́ tẹ́ ẹ pé ẹ̀yin ẹ̀ làwọn mọ̀ pé ọlọ́run ọba ló sọ yín ní mùsùlùmí kì í sí látọ̀rí àwọn ẹ̀mí kọ̀ọ̀kan ọlọ́run ọba ló sọ yín bẹ́ẹ̀ ìwọ́tọ̀ ọba ń ṣe ọlọ́run ọba ti sọ lóko yẹn ìwọ́tọ̀ ọba ń ṣe ṣe ọba àpẹẹrẹ àrẹ bẹ́ẹ̀ ọ̀kan àrẹ kẹ́mi níbi ni pé ẹ̀yin tẹ̀ ìjọ ń sọ̀rọ̀ kì í sẹ̀yìn lẹ́sọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ àlọ́rù lẹ́nu sàmúhàn kó mo lè mùsùlùmí náà ni mo mi ní ọlọ́run bá lọ sọ yín ní mùsùlùmí òun ló ti sọ yín ní olùgbàgbọ́ òdodo ìbàdàn lọ ẹ̀yin tẹ́ jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bá lọ sọ yín bẹ́ẹ̀ o tọ́ba yìí tó ń tó ń kálukú bá ń pera rẹ̀ ní ó sì fi sórí àwọn àlẹ́bí àmọ́kọ́mọ́ sàálà rẹ̀ sẹ́lá kí lè yóò fi máa wọlé sí Islam kí lè yóò fi máa jáde wọ́ọ́rọ́wọ́ padà lára tó yẹ máa jáde náà ni pé mọ̀nfà ọ̀pàdìjọ náà àtá ẹ̀rọ tí wọ́n lò ìwáyà mi sọ yìí mùsùlùmí ẹni yóò tó bá ya pàjọ ní àwọn mùsùlùmí pé ìdẹ̀ sídìrí tí ò jọ ọwọ́ kan lọ àmọ́ ta orí ẹ̀ ló kú lé lórí àmọ́ ìtàtò rú já ìlú já ìrẹ́ ẹni bẹ́ẹ̀ ikú aláìmọ̀tán ló kú ẹni tó kò kúkú islam ó kúkú ìbínú ọlọ́run òfin ihe wọn bẹnu ọ̀rọ̀ mi ní sọ ìbùkọ àti mùsùlùmí pé àbìdá wà ní jàhìlì jẹ ti ṣé ìpèpè àìmọ̀tán lẹ máa pè láàrin ara yín àbí nígbà tó ṣe ọlọ́run bá gbẹ láyé ó ní pé wàhálà báyìí ní àgùntàn rí fóun tèmi ànẹ́bí ti ń bẹ láàrin orí kejì ìkú látara pé àwọn tí ń pera wọn pé èmi ni mo dára jù àwọn àǹsọ́rí wọn làwọn làwọn dára jù àwọn mọ̀hàjìrún wọn ní ẹ̀dá pé wàá rìn mí lọ́wọ́ tẹnu wọn ó pe àwọn mọ̀hàjìrún pé wàá rìn lọ́wọ́ àwọn ọ̀kan náà àǹsọ́rí náà sọ pé wàá rìn lọ́wọ́ ó ti kó sọ̀rọ̀ ọ̀bọ sọ ìpè àbí àbí dáwà lìjàhìlìyà ti wà á nàbàánà ọlẹ́mọ̀tẹ́ ni wọ́n máa ń pèpè ilé iṣẹ́ ń pèpè yìí gbogbo yín mùsùlùmí ni yín ọmọlẹ́yìn ànẹ́bí lẹ̀ ṣe sallallahu alayhi wa sallam. qala Abul Abbas Abul Abbas sọ wáyé pé kullu man kharaja dáwà níbi islam ẹni yòówù tó bá jáde kú níbi ìpìpì islam tó lóun èsè mùsùlùmí lòun òun èsè mùsùlùmí má oníṣẹ́ ẹ̀sìn lòun wal Qur'ani min nusabin

ọ̀kẹ́ nù àwọn mùsùlùmí ẹ gbọ́dọ̀ sọ pé ládàá mùsùlùmí ní lò irú ẹni bẹ́ẹ̀ irun tí ń wí nìyẹn o tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jẹ́ nìkan tó ń gbé ó ti fi àìmọ̀ kan ó ti fi àti wà nù. alilama ìtàsọmọ muhajiri ju ansori ju nígbà tí àwọn tí muhajiri ká tó ṣe jẹ́ láti lu Mọ́kà lọ sílùú Mọ̀dínà àti àwọn ọmọ wọ́n sì fa ọkọ̀ náà ara wọn bára wọn jà àkọọ́lẹ̀ al-muhajirin al-muhajir wa sọ báyìí pé ya aráàlú mọ́kà òun sọ pé ya lil-muhajirin ya lil-muhajirin mo pè ẹ̀yin tẹ́ jẹ́ aráàlú mọ́kà àkọọ́lẹ̀ al-ansari bákan náà ẹni tó wúlẹ̀ jẹ́ aráàlú mọ̀dínlẹ̀ tó jẹ́ ń jà yìí òun náà wọ́n pé táwọn aráàlú mọ́kà bá síde wọ́n mà fẹ́ lù òun náà bá sọ pé ya lil-ansar mo pe ẹ̀yin aráàlú mọ̀dínà wọn wá lè mi wá gbèmí náà o. ọ̀nà sọ̀rọ̀ náà wà lẹ́yìn ìwòsàndà ń sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ìpè àbìdá wà ní jà èlé jẹ́ tí ìpè pé àìmọ̀kẹ́lẹ́ fẹ́ máa pè àbí wàhánà báyìí na àgbẹ̀ orí kọ̀ tí mi ànẹ́ni sì bẹ̀ láàrin ti ti ìkú ọ̀gọ́dì bá ṣe dídà ọwọ́ adé bá fífi ń kọ́ wa nípa pé a gbọ́dọ̀ papọ̀ mọ́ ní ara ẹni síbi kẹta ju pé ká sọ pé àjẹ́ mùsùlùmí lọ. mùsùlùmí òun náà ló ní àgọ́ ẹ̀dá rẹ̀ tóbi ní gbogbo wa bẹ lábẹ́ rẹ̀. ìjọba tí wọ́n sọ fún ẹ̀ṣẹ̀ mùsùlùmí mọ́ fún ara rẹ̀ náà ló wí lẹ́nu ara rẹ̀ náà ló ti jáde yọ da kí wọ́n ẹni bẹ́ẹ̀ ká a lò nílò ẹni tí èsì mùsùlùmí tọ́ bá kó àgbọ̀dọ̀ pé ó ṣe láwọn kódà tí wọ́n ẹni

ọlọ́run bọ́ba àlejò ọlásọ́gbà ilé sọ́lá tó bá fọ́ra pé yá ayọ́ ẹ̀lẹ́dẹ́ ní àmọ́nà ní fóònù fi sí ní káfá ọlọ́run bá ní pé mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹwọ́n ló sì dáhùn pátápátá ni o pátápátá yẹn yẹn kó gbogbo yẹn pé tẹ ẹ gbọ́dọ̀ wọ̀nyí o ẹ gbọ́dọ̀ sí nǹkan ẹ̀mí ìkún ẹ gbọ́dọ̀ sí ọmọ àti àtẹlẹsìn mí mọ́ gẹ́gẹ́ bọ́lá ọ̀dà ti sọ́nà ayé àgbègbè yá ayọ́ ẹ̀lẹ́dẹ́ ní àmọ́nà mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní pé láti tẹ́kìdù àdúgbì wà àdúgbà kan àwòdìyá ẹ gbọ́dọ̀ mú ọ̀tẹ́ èmi ọlọ́run àti ọ̀tá tìrín náà ẹ gbọ́dọ̀ mú ọlọ́run ayò láíláí àti pọ́pọ́lọ́run bá tó fi àgbọ́yé ẹsẹ̀ rẹ̀ tó fi yé wa ọlọ́run bò ní bí a bá ká mú ọ̀tá ọlọ́run àtọ̀tá tiwa náà ká mú ọlọ́run ayò láíláí àlè ìjọ sọ̀rọ̀ ẹsẹ̀ ìdíjọ́ ìgbéyàwó kìí rárá àyàfi ẹni tó bá jẹ́ pé abájọ́ ṣe sùdáàmù àgbọ̀dọ̀ mú ọlọ́rẹ̀ẹ́ àlò ọ̀tọ̀ nípa àjọ ń gbàdúgbò ọ̀tọ̀ nípa àjọ ń gbàgbọ́lé ọ̀tọ̀ nípa àjọ kọ́lẹ́sẹ̀pẹ̀ kan náà ọ̀tọ̀ nípa àjọ gbé ní òkú tààjọ máa sọ pé àjọ ń bára wa ṣe pé abára wa lù kan náà abára wa ládùúgbò kan náà ṣùgbọ́n ìwọ ni o mùsùlùmí ò gbọdọ̀ bá ẹni tí ì ṣe mùsùlùmí ṣe ní ìṣe ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ ìwọ ni ẹ gbọdọ̀ máa jọ wọ́sọ̀ kan náà ẹlẹ́yìn ọjọ́ jáde ẹjọ́ mọ́sọ̀ kan náà fìlà kan náà bàtà kan náà ọ̀dà bàbá ìyá ọ̀rẹ́ ayò nìyẹn ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹni tí ìran bá ti bẹ́ẹ̀ yọ máa jẹ́ nìkan tó ṣe pé ó wà mùsùlùmí alhamdulilá mùsùlùmí ni lẹ́nu ẹjọ́ máa ń jọ ṣe bẹ́ẹ̀ ilé ilẹ̀ àgbọ́yé ẹ̀sìn tó yẹ kó ọlọ́run bá ní pé yáyá ládé náà bá nù gbogbo olùgbàgbọ́ òdodo látẹ̀sẹ̀ àdúgbì àdúgbò àkọ́m àwùlíyà ó parí olùgbàgbọ́ òdodo ọlọ́run bá tún ọ̀fẹ́ ní wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ lódodo ní òsì sórí bọ́tọ̀ ọ̀bátọ̀ ọ̀bá tí ń ní mú yẹn ìgbàgbọ́ rẹ̀ ọ̀làláàfíà náà tẹ́lẹ̀ náà ó dé kọ́ lọ́wọ́ bó ti fi bẹ̀rẹ̀ rẹ̀ náà kọ̀sọ́ pé yá ayọ́ àlùmẹ́sù kọ̀sọ́ pé yá ayọ́ àlùfẹ́nsáà kó tó wúlẹ̀ ní pé yá ayọ́ àlùdẹ̀dìínà àmọ́nà apẹ̀yìn tẹ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ látẹ̀tẹ̀ ìlú àdúgbé ọ̀tí ẹ̀mí ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ mú lọ́rẹ̀ ayò wà àdúgbò àpòm àti ọ̀tá yín sálọ tọ́ ọlọ́run gbogbo ẹni tó bá ti jẹ́ kéèké ní sọlọ́run ni o tọ́ ọlọ́run ọba ní í ṣe ọlọ́run ọba lọ́fẹ̀ẹ́ níbi bẹ́ẹ̀ náà yá mi nípa pé wọ̀lá yẹ̀wù dọ́ọ́bí ìbáraẹni ìhìnlẹ̀ kófòrí ọlọ́run ọba ní òun ò lè yọnu sí o wọ̀lá yẹ̀wù dọ́ọ́bí ìbáraẹni ìhìnlẹ̀ kófòrọ̀ òun ò lè yọnu sí káwọn ẹrú sí òun wọn máa sùn ìgbẹ̀gbọ́ láíláí òun ò lè yọnu sí òun ò

ṣùgbọ́n wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n lọ sí nǹkan míì yàtọ̀ sí tàwọn ọlọ́run ọlọ́run bá ti sọ náà yára pé nílẹ̀ ìdílé fárọ́ kó dé ìdá gbọ́n àwọn tó ṣe pé wọ́n ṣe ẹ̀sìn wọn wọ́n ṣe yẹlẹyẹlẹ tọ́ba láwọn onígbàgbọ́ lónìí wọ́n sọ bá àwọn onígbàgbọ́ sí nǹkan míì lọ́la ọ̀kárùn ṣíyà bí wọ́n bá fi fò sílé yìí wọ́n ń fò sítọ̀ wọ́n ti wá pé àwọn yẹlẹyẹlẹ láti tàmínú ìfẹsẹ̀yìn ọlọ́run ọba ní pé eré ànẹ́bì sọ fún wọn pé ìwọ ò sí lára wọn ò sí lára wọn tí ó ṣe wéyé lẹ́yìn bákan náà afárá abúlé náà fa ìṣọba yìí pé ẹ gbóhùn tó náà ọba sọ ní ọlọ́run bá sọ pé yẹn wọn ti bí ọtọ lè wòjú òkú ọ̀tẹ̀síwọ́ntò wòjú ọjọ́ gbọ́dọ̀ lè fi hàn ọjọ́ sójú àwọn òkú tójú àwọn òkú sì dúdú ó ní ara yìí tábílẹ̀ tó wòjú òun náà ní ara sọ́nà wà tójú wọn mọ́lẹ̀ òun náà làwọn tó yẹ kó máa jẹ́ àlùsùnà àtàwọn tí wọ́n jẹ́ àwọn tó máa ń sì sọ̀ka tẹ̀síwájú òjò àwọn tó dúró dúdú níjọ́lẹ̀ òun náà ni àlùlù bí dáhìn wọlé tìlá àwọn tó yẹ pé aládàdálẹ̀ ni wọ́n àwọn tó yẹ pé wọ́n pín ra wọn kò nínú sùnà wọ́n pín ra wọn yẹn lè yẹn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ látọ̀dà bí wọn mọ amórì tó bá yọ sí i. ọsọ kó ṣe ọlọ́run bàtí kàtọ́lá bẹ̀rẹ̀ sọ́ba ìpè ìdáyà ìyáàna àlà ọmọọ̀tì ọkọ̀ ẹ̀yà tí wọ́n wá bá àwọn ọmọlẹ́yìn ní ohun máa àtà àlà àbàlẹ̀ ìṣòro ìyè ìhun tó ṣẹlẹ̀ sáwọn bàlẹ̀ ìṣòro ìlà àwọn àtàwọn yóò ṣẹlẹ̀ sáwọn náà àdùwà náà àdìdì náà ni débi pé bàtà tí wọ́n gbé bí wọ́n ti ń sìn díẹ̀ أمه علانية كان في أمتي ممن يصنع ذلك tító fi di pé arínà àwọn bàbá ìsìráìlà àwọn tó di pé ìyá rẹ̀ ń bá sùn níta gbangba arínà ọmọlẹ́yìn mi náà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n ń lẹ́bàá ní ìsìráìlà tàfáwọn kọjáda fèrèdé ní wọ́sẹ̀dẹ́yìn náà nílá ìwọ́n bàbá ìsìráìlì wọ́n pè sí àádọ́rin àti méjì níjọ níjọ níjọ yàrá àwọn kan tí ò ní wọ bàtà yàrá àwọn kan tí ò ní wọ yẹtí yàrá àwọn kan tó ń pé aṣọ funfun ni wọn fi kọ́ lọ́sùn ìjọsìn tí bá sì láṣọ funfun lọ́rùn òun tí ìjọsìn sí òun ní ìgbà lóye pé wọn jẹ nígbà táwọn ṣe jẹ́rì àwọn kan bẹ tó ìgbówó ní rárá àwọn sí àwọn kan bẹ tó ìgbówó wọ́n pín yẹlẹyẹlẹ lórí eléyìí àwọn kan máa sọ pé ìlànà ọdún tá à ń ṣe ara ẹ̀ ní àwọn kan sọ pé kò ṣe ara rẹ̀ kò sí àlè ìbánu tí àwọn aládàbò tó wulẹ̀ ọmọ pàtàfàtàfàdù pàlú mọ́tì alẹ́ àtàlẹ́ àti ọ̀sẹ̀lẹ̀ yìí lọ́dẹ́ ńlá ó ń sọ ọlọ́run bá sọ pé àwọn ọmọlẹ́yìn mi náà wọ́n fẹ́ ẹ̀yà táwọn náà wà á pè sí àádọ́rin àti mẹ́ta ò kúndùn fún fìlà lẹ́bi ní gbogbo wọn ni wọ́n tọ̀ náà wò ìlànà ìtẹ̀sẹ̀ àyàfi jẹ́ ọ̀kan náà òní tẹ́yẹ̀wò nínú lẹ́yìn àlẹ́bí kọ́ọ́lù ya yá Rasulullah àwọn sàlẹ́bí pé àwọn owó ni ọ̀wá ní tọ́lẹ̀ òun sí ọlọ́run kọ́ àlẹ́bí sọ báyìí pé mọ́ ánà àléyé wọ aṣáàbí àwọn tó ìpọ́n bá wà lórí wọn wà àti ohun táwọn sàlẹ́bí mi wà ní o àwọn nìkan wà ní wọn o wà ní wọn o wà ní wọn o fi ẹni tó bá ń sọ pé orúkọ ríra rẹ̀ mùsùlùmí tí bá ń sọ fún wọn jẹ́ mùsùlùmí mọ́ oníṣẹ́ẹ̀ṣe lòun ó tẹ̀lé lógún lónìí ó tẹ̀lé lówó lọ́la gbogbo ọ̀la sì máa ń sọ ẹjẹ́ lọ́dún kọ̀ọ̀kan sọdún rẹ̀ ẹjẹ́ lọ́dún kọ̀ọ̀kan sọdún rẹ̀ wọn mùsùlùmí má ṣàyọjú rẹ̀ nígbà bó ti jẹ́ pé wọn ṣàyọjú rẹ̀ títí ẹ̀ náà má ṣàyọjú rẹ̀ sí ọdún ọlọ́dún lọ́lọ́dún sọdún rẹ̀ jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n kàkà káwọn mùsùlùmí ó òun náà wọ́n tún bá gbogbo jẹ́ o níbi ọmọ ọmọ sọ́ọ́lá àlùsọ́lá ọlẹ́ni tí ò ní tọ́lẹ́wọ̀n náà ọmọ lẹ́yìn mi òun náà ni pé máa ana àléhì wà asáàbì àwọn tó bá wà lórí ìlànà tí ń bá wà ní o àtàwọn ìlànà táwọn sàábè mi wà èmi àtàwọn sàábè mi ìlànà tá bá wà àwọn tó bá wà lórí ìlànà yẹn àwọn nìkan ni ò ní tọ́lẹ́wọ̀n ọlọ́run dákúnjẹ́ wà lórí o. قال يتأمل المؤمن الذي يرجو لقاء الله كلام الصالح tó bá fẹ́ délé gbàgbọ́ òdodo kọ́yà máa rẹ kàn án jẹ́ tó wọn lọ́wọ́ pàdé ọlọ́wọ́n ọba pé ha àwọn tá lẹ́bi sọ yìí olódodo tí wọ́n gbà lódodo nípa pé ẹni ọba wà lẹ́ tọ́ba tẹ̀lé mi tọ́ba tètè mi àti ohun táwọn ọmọ lẹ́yìn mi ọ̀hún sábẹ́ ń ṣe òun nìkan ni òní tọ́lẹ́wò bàtà ọjọ́ ìgbàgbọ́ òdodo ó ní sí o òṣù sọ́kọ́ olùwó máa ń àlejò àṣùpá rè ẹni tó wà lórí ìlànà tí mi ànábì wà àtàwọn sàádé mi òun nìkan ni òní kọ́nà o mi ti gbájú sílẹ̀ jáde ọlọ́dà kò jẹ́ àwọn àmú wọn. mú ìdọ̀tí dáwọ́ kúrò bí àyíyá mélòó mélòó ló pe rẹ tó ṣe pé òun gbọ́ wà sí lóòrèkóòrè tí sì ń dènà ọkàn ti wá lẹ̀ bá ti máa bá ti wá lọ́nu á yọ máa dà níta gbogbo wá àtúntò ń gbọ́ yìí ó mú lólùsẹ̀mí ayé rẹ bí n ti láyé yorùbá ti sọ bí n ti iná ẹ̀ láyé gbogbo báyìí yóò kọ ọjà fitefite tó ọba jẹ́ nìkan tó ọjọ́ máa dọ́ta ọdún báyìí gbogbo ọdún tó kù tó lò ó ti lò nàìjí ń kó o lè lo ọgọ́rùn-ún lọ́wọ́lọ́wọ́ tá wà yìí ọgọ́rùn-ún ọdún náà ni ọgọ́rùn-ún ọdún yẹn gan-an ọlọ́run tó ti bọ́ fi ogójì àbí ọgbọ̀n ó ti bọ́ fi kú ó ń ṣe ọlọ́run bá ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ayé ọmọ àwọn ọmọlẹ́yìn mi ń bẹ láàrin ọgọ́ta sáàdọ́rin ìyẹn ni pé gbogbo ẹni yòówù tó bẹ́ẹ̀ ti wọ sixty years sixty one sixty two sixty three sixty four ó fi wọ seventy àwọn yẹn làbẹ́bí sọ pé àwọn ọmọlẹ́yìn ni wọ́n máa dùn tó fi máa kó lórílẹ̀ yìí pẹ̀ wọ́n tó bá fi wá mu seventy seventy one seventy two lóòkè àlékúlò ló yóò da o sì tòrò nípìwàdà tí kú bẹ́ẹ̀ bọ́ ń bẹ́ẹ̀ tì ẹ́ bọ́ ọ lòun tì ẹ́ bọ́ nìyẹn o ẹni wọ́n bẹ́ẹ̀ fi lò sẹ́ni ayé tó dé báyìí yẹn tí ò tún wá ronú tí ò tún ṣe làákàyè ó dájú pé igi ìsẹ́pẹ́ lọ́wọ́ bá kọ́ ọ̀rọ̀ mọ́ àwọn tá a ti wà tá a ti dàgbà tá a ti débì kẹyìn ẹni tí bá ti ń gbé àfihàn tẹ̀bílẹ̀tì tí ò ti gbọ́ ọ̀sọ́lọ́run lẹ́nu èmi yóò máa wò ó pé tó tẹ́lẹ̀ òun bá ti dùn ọdún sì tún bẹ wájú bóun sọ́lọ́run bá wọ́n tó ti dàgbà tó fẹ́ ní táì àwọn sáìn ti wà tí mọ́lákùn mo ti ti wá fọ ẹsẹ̀ tó ti ń gbé dáadáa tẹ́lẹ̀ ò máa rí gbé mọ́ ìjókòó tó ti ń jókòó tẹ́lẹ̀ ó di kó lè jókòó o ti jẹ́ nìkan tó ṣe o fẹ́ rìn láti bí ìdí sọ́ọ̀mẹ̀lì tó rìn lọ tó rìn bọ̀ tí nǹkan ní sí tó mọ́ gbogbo ohun orí rẹ ẹran rẹ abíyá gbogbo ló ti ń funfun ojú ń ọ òun fi abẹ òun fi mú kó lákùn mo ti ti fún sígínà pé ń bọ̀ ọ̀gbẹ́ni kò ní pẹ́ mọ́ tí n fi ń bọ̀ wá bá ọ ibẹ̀ tó bá ti ẹ̀jẹ̀ pé gbogbo ẹ̀ ló òun sì máa gbé bèè funfun ọ̀nà sì jì tọ́lọ́ wọn pa ń kéke ṣùgbọ́n ọtí gbogbo ẹ ti di funfun òun tún wà ń bẹ lórí ìrà ọ dájú pé wọn wàdà ha mi ìdọ̀tí ńlá wá ìrẹ tó ń gbọ́ owó àti báyìí tó ń sì dé tó ń sì dàgbà tó ń tó báyìí tó ọ̀ wá sí làákàyè ó dájú pé ẹ̀yin lọ ọbẹ̀ jẹ òògùn jí àlọ́run ọbẹ̀ jí ọbẹ̀ jayé kí ọ̀dọ́ jí ọlọ́run ẹni ọlọ́run bá ní kẹ́mi ogún lórí ààyè irú wọn àwọn orílẹ̀-èdè míì àwọn ni wọ́n máa ń kún ilé ilé ìjọsìn ọlọ́run kódà wọn a máa sọ fáwọn ọmọ kéékèèké pé àkílẹ̀ yìí sì ń ṣe lòlúdìgẹ́yìn sì wálé ọlọ́run ẹ sì wá ṣèjọsìn báwọn táwọn jẹ́gbẹ́ àgbà yìí kí ló túbù báwọn ìyẹn tí ọlọ́run bá ló kù tó yẹ báwọn máa ṣe báwọn bàbá mi ṣe rí ni bá kí wọn ṣùgbọ́n àtẹyọ pẹ́ ní mọ́ṣáláṣí kó tó kú èyí pé ń gba nǹkan tó lọ́dọ̀ ọlọ́run ọba ìtayọ pé irú ọlọ́run dákúdá tó bọ̀ sẹ́mi ọ̀dá o ọlọ́run dákúdá tó bọ̀ sẹ́mi ọ̀dá o bá kí wọn lórí ìfẹ́ yóò tún pẹ́ bá kí wọn aṣọ ìfẹ́ yóò tún pẹ́ bá kí wọn mọ́ gbógbè tán yóò tún pẹ́ isa ń tẹ lọ́wọ́ kápẹ́ ọlọ́run dákúndá tó bọ́tán ni ọ́ dà ṣùgbọ́n wọn jẹ́ fílẹ́ńgé jù àtàrà wọn máa mọ̀ pé ìtì ń ń bẹ́ẹ̀ ó ti di hẹ́gẹ́hẹ́gẹ́ aṣọ lọ́rùn rẹ mọ́ gbogbo àtíkè ó ti kú ó ti kú òlójú rẹ wọn náà rí pé gbogbo bàbú ìtì yóò wá dàpọ̀ ronúkú wà dàpọ̀ táyé ara ṣe ó tún sẹ̀mí ara rẹ ṣe gbogbo ọlọ́dọ́ rẹ ọ̀dọ́ rẹ ò jẹ́ nìkan tó jẹ́ lọ́tí lójú ń tó jẹ́ nìkan tó yẹ pé bí wọ́n ṣe ń gbé ọsùn lónìí wọ́n ń gbé ọsùn lọ́la ṣe ń sùn lónìí ló ń sùn ara o

ìsọ̀ ibihì kódà ìfẹ́ inú wọn máa bá wọn gbé gbogbo ìgbà ni kò ní fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ajá àwọn ajá ìpolówó wọn lẹ̀ olówó wọn bá ti jí lówó báyìí wọ́n máa súnmọ́ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ inú ò ní fi àwọn ìyẹlẹ náà mọ lẹ́yìn o ìfẹ́ náà máa fi wọn máa kù wọn ni bí ọtí ṣe máa ń fi ọlọ́tí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ inú ṣe máa fi wọn lákàlàkà fọlá ayébùkọ mi ni fún ẹrí kan wọlé àrùsọlọ ìdílé àdàkọlà débi pé ìfẹ́ inú yìí kò ní fi oògùn kan lẹ̀ lára wọn àti kífẹ́ inú wọn ní oògùn náà kò sì ní fi oríkèéríkèé kan lẹ̀ nínú oríkèéríkèé ara wọn àti kí ìfẹ́ inú yìí ọwọ́ bẹ́ẹ̀ ó ń sọ ọlọ́run bá ṣeré ìfún wa ọkùnrin tàkọ́jàmọ̀ kọ́wọ́lọ́ níbi tí sọ báyìí pé wọ́n ìtẹ̀lé aláìmọ̀kan ilé ẹ̀mí lòun tẹ̀lé mùsùlùmí òun náà lànà bí n sọ abẹ́lọ́wọ̀ ọlọ́run bàbá àlejò ọlá kó má di kífẹ́ inú gbò wá dáàbò ó jẹ́ ká lè gbọ́ rẹ̀ ó jẹ́ ká lè tẹ̀lé wọn ọlọ́run bá wú nípa gbogbo láti lò sẹ̀mí ayé fọlọ́n bójú lè rọrùn fún wa fọlọ́n má di kífẹ́ inú wọn ó tì wá ń tìkùtì ó ti ṣe máa ń ti ọlọ́tí ọlọ́ọ̀lẹ̀ àwùlà wọn أستغفر الله ولكم ولسائر المسلمين من كل ذنب إنه هو الغفور طبعا يقول قال صلى الله